سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد تقدم معنا في بعد الجمع المتقدمة ذكر وشرح وسرد لبعض الأحكام الشرعية المترتبة على العقد وأولها انتشار حرمة المصاهرة بين الزوجين والثاني ثبوت حق الإرث بينهما بعد العقد والثالث ثبوت نسب الأولاد من الزوج وتم بيان هذه الثلاثة ولكن كان الثلاثة الثانية على عجالة فنحن إن شاء الله في هذه الخطبة سنلقي زيادة الضوء عليها فالحكم الرابع هو وجوب إرضاع الولد على الأم بغير أجرة إذا وفق الله تعالى الزوجين بولد وبقي عقد الزوجية بينهما فقد ذهب جمع من العلماء المالكية إلى وجوب الإرضاع على الأم بغير أجرة ويجب كذلك على المعتدة من صلاة رجعية لأنها زوجة ما دامت في العدة وتستحق النفقة وسائر الحقوق الزوجية بيد ألا قسم لها في المبيت ويستدلون له بقوله تعالى والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترجعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير فإذا امتنعت الزوجة عن إرضاع ولدها بدون عذر أجبرها القاضي إلا الشريفة لثراء لها أو لحسب فلا يجب عليها الإرضاع إذا قبل الولد الرضع من غيرها وذهب جمهور الفقهاء إلى أن الرضاع لا يجب على الأم وحمل الأمر بالآية على الند على الند فلها أن تمنع من الإرضاع من غير أجرة إلا عند الضرورة كأن لا يقبل الولد ثدي غيرها أو لا توجد امرأة أخرى ترضعه وأما المرأة التي قد خرجت عن قيد الزوجية أو المطلقة صلاة بائنة فلا, فلا يجب عليها الإرضاع باتفاق العلماء لقوله تعالى في شأن المطلقات طلاقا بائنا فإن أرضعن لكم فأتوهن أجورهن فأومأت الآية إلى أن المرأة إذا لم تزل تحت قيد الزوجية لا تستحق أجرة على رضاع ولدها وهو ما تقدم للمالكية وهو الراجح والله تعالى عالم والحكم الخامس ثبوت حق الحضانة للطفل أو ثبوت حق حضانة الطفل للأم أو النساء من أسرتها كالجدة والأخت والحكم السادس ثبوت حق حق الصلاة للزوج وهذا لقوله تعالى يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة فوجعل الخطاب بإرادة الصلاة إلى الرجال دون النساء والحكم الأخير انفرد به المالكية وهو ثبوت حق الزوج في رد تبرع زوجته بما زاد على ثلث من مالها بغير ابن زوجه وهو قول ضعيف سيأتي زيادة بيان عليه àdúpẹ́ ní ọ̀dọ̀ ألو ọlọ́run bá tí ọpẹ́ في sí atọ̀rọ̀ محمد sallallahu alaihi wasallam kí ọlọ́ọ̀bá tí ó kẹ́ kí ó gẹ́ àti àwọn ará alẹ́ rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yẹ wù tó wá jọrọ mọ́ Islam tí ó fi jẹ́ ọgbẹ́ǹde kọ́lọ́ọ̀jà jọ wà nínú wọn. ní ìkan nínú àwọn jùmọ̀ ẹ̀kọ́ ṣáájú amẹ́nubà àwọn ìdájọ́ sẹ̀ríà àwọn orípa tí ó máa tẹ̀lé yìgì títò àtàlàyé lórí mẹ́ta ń bẹ ṣùgbọ́n àwọn tí ó tẹ̀lé mẹ́ta tó tún tẹ̀lé tí ó fi pé mẹ́fà àtàrí sọ nítorí àsìkò ṣùgbọ́n nínú ojúmọ́ àyè insha Allah ta'ala á ti àlékún àlàyé lórí ẹ̀ torí nínú tí kálukú ń wá bùkátà sí ni bẹ́ẹ̀ náà sì ni nínú tí àwọn èèyàn ń ṣe ń rẹ̀ tó sì ń da àwùjọ rú tí ò jẹ́ kí àwùjọ mùsùlùmí kọ́ fara rọ nínú ojúmọ́ àsọpé àkọ́kọ́ òfin ọlọ́run tọ́tẹ̀lé tó yìí òun náà ni fífẹsẹ̀rin lẹ ìdí àná láàrin fámìlì kìíní àti fámìlì kejì tó sì jẹ́ pé àwọn èèyàn kan ti di eléwọ̀ láti tún fẹ́ nítorí ìdí àná yẹn tí koran ti kà fún wa tí hadith ti kà fún wa nígbà tí yẹn bá ti lè fẹ́ ọmọ kan èèyàn gbọ́dọ̀ tún fóun fẹ́ fẹ́ màmá rẹ̀ mọ́ lọ́jọ́ iwájú bẹ́ẹ̀ náà ni àwọn míì tí sẹ́rí àtúkà fún wa ẹlẹ́ẹ̀kejì òun náà ní wípé jíjogún ó ti tú láti tí ẹ bá ti lè so yìí wọn ọba àmọ́ ti súnmọ́ra wọn àwọn tí kẹrí àpilẹ̀ ní wípé tọkùnrin ọba ti súnmọ́ obìnrin tó fi rí tí ò wú lára rẹ̀ àbí inú títí rẹ̀ tó fi kọ́ ọ́lẹ̀ ọlẹ́tọ̀ ọkọ gba ìdajì padà nínú sàdáàtì yìí gbọ́dọ̀ wáyé pé ikú lọ́tẹ̀lẹ̀ tú láti ní tí wọ́n jogún ara wọn. àtàyè ṣe àlàyé tọkọ lórí eléyìí àti pé àkíyèsí sí àwọn èèyàn tí wọ́n ṣe áfídù tí wọ́n láwọn ṣe áfídù tí wọ́n máa súnmọ́ra wọn tí wọn ò ní mú obìnrin sọ́dọ̀ ipe àwọn tí ọmọ nínú àwọn nínú àwùjọ tá a ọmọ sọ́ra fún nǹkan báyẹn ẹ̀ bá ti tó láya ó ní aya kó sì mú nǹkan bá ti tó lé ọkọ lọ lọ sílé ọkọ òun náà ni wípé ọmọ tí obìnrin bá ti bí ní àsìkò tí sẹ̀rí àbúlẹ̀ ìgbé ó kéré jù oṣù mẹ́fà lẹ́yìn ìgbà tó ti súnmọ́ tó bá lóyún ọkọ tó wà lábẹ́ rẹ̀ náà ni ọmọ ni ọmọ yẹn ṣùgbọ́n tó wà ní àwùjọ wa ọmọ ń da nǹkan kó lóyún oṣù kó lọ́mọ. tí ó sì jẹ ọmọ tí ẹ̀dá rẹ̀ pé alákàtì ó lè mọ̀ dágẹ́ di ọmọ olóṣù mẹ́fà ìgbà mi yọ ọmọ nídìí ìtọ́jú lọ títù fáwọn àsìkò kan kó tó di pé wọ́n gbé lé lọ́wọ́ ṣùgbọ́n ńgbà tí àwùjọ ọ̀jọ́ra wọn tí wọn ò ṣe Islam lódìdí obìnrin tó wà lọ́dún èèyàn tó lóyún fóṣù mẹ́sàn-án gan wàhálà àmọ́ tẹ̀lé ń gbà míì. kátó wá tó ìtọ́wá lórí oṣù mẹ́fà àbí méje kọ́lọ́ dáàbò rẹ̀ bò wá kó bá tún àwùjọ wá sí ètí aṣọ onáàlú wípé ẹni tí ìyàwó bá wà ní abẹ́ rẹ̀ tóbìnrin bá wà lábẹ́ rẹ̀ tó so yìí ní ìbámu à ọlọ́mọ tá a ṣáájú sọ òun náà ni wípé lókùrú ìgbà tí obìnrin bá ti ń bẹ ní abẹ́ èèyàn tọ́jẹ́ ìyàwó èèyàn ọ̀ràn èèyàn ni kó máa fún ọmọ èèyàn ní ọyàn mímu láì ṣe pé yóò di yóò máa béèrè fún owó kan lọ́tọ̀ eléyìí ni ọ̀rọ̀ tí àwọn Màlíkíyà sọ òun náà ni ó ti tẹ̀sùn ẹ̀jù lọ́ba ayé Kùránì mu àti àdìsá nàbí sallallahu alaihi wasallam ní àwọn èyí tí wọ́n fi tẹ̀ rí èyí tọ́pọ̀ jù nínú àwọn onímọ̀ sọ yìí pé kèé ṣe kíláàsì lórí ẹ̀ ṣùgbọ́n nínú ojúṣe ẹ̀ náà ní pé kọ́ máa ṣe èyí sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ kí wọ́n jọ sọ kó fi jẹ́ pé yọ ọmọ fún ní ọ̀yàn yẹn tó bá béèrè fún owó kọ́kọ́ rẹ̀ ọmọ fún un. wọ́n gẹ́gẹ́ bí a ti sọ wípé ọ̀rọ̀ àwọn màlìkíyà lọ́tẹ̀sùn ẹ̀jù lórí wípé tóbi bá ti wà lábẹ́ ọkọ tọkọ ọkọ sílẹ̀ tó bímọ fọkọ yẹn inú ojúṣe rẹ̀ náà ni pé kọ́ máa fún ọmọ ìlọ́yàn láì ṣe wípé ọsẹ ẹ̀tún ń béèrè fún owó kankan. bẹ́ẹ̀ náà ni obìnrin tá a kọ́ lẹ̀ ṣùgbọ́n tí èsì ìkókó lé ẹ̀ẹ̀kan péré la kọ́ lẹ̀ ni abẹ́ẹ̀ méjì ni òun náà tún láti ní kọ́ máa fún ọmọ lọ́yàn láì béèrè fún owó kankan ẹ mọ̀jà gbàgbé o wípé ojúṣe ọkọ òun náà ni kó pèsè ti ìyàwó ọ̀jẹ̀ tí ó mu ntọ́mọ náà ọ̀jẹ̀ tí ó mu ọgbọ́dọ̀ pèsè rẹ̀ tó náà bá ti ń pèsè rẹ̀ ní yẹ inú ojúṣe obìnrin tá a kọ́ lẹ̀ àbí ìtọ́ wà nínú ilé ẹni tá a kọ́ lẹ̀ àbí ìtọ́ a kọ́ ṣùgbọ́n kò sí lọ àsìkò ìdá rẹ̀ ò tí ì pè é inú ojúṣe tiẹ̀ ọmọ wa ní ọyàn láì ṣe ẹ̀sùn máa owó kẹ̀kẹ́ torí pé obìnrin tá a bá kọ́ lẹ̀ lákọ̀ọ́kọ́ àbílẹ̀ kejì tí ò tí ì lọ tí ìdá rẹ̀ ò tí ì pè é gbogbo ẹ̀tọ́ tóbìnrin máa ń lẹ́tọ̀ọ́ sí nínú ilé lòun náà lẹ́tọ̀ọ́ sí nǹkan ẹyọ kan péré nìkan náà ni ò lẹ́tọ̀ọ́ sí òun náà ni wípé kò lẹ́tọ̀ọ́ sí pé kó sọ pé wọ ọkùnrin ò tiẹ̀ pé orun fóun nígbà tó ti di kọ́ ọkọ̀ ọ́lẹ̀ tó o sì ti sọ wípé ọkọ̀ ọ́lẹ̀ máa bọ̀ gbá padà kò lẹ́tọ̀ọ́ sí pípín oorun ọwọ́ nǹkan ẹyọ kan tí ò lẹ́tọ̀ọ́ sí nìyẹn ṣùgbọ́n kó jẹun kó mu kó gbélé nínú ẹ̀tọ́ rẹ̀ ni títí tí àsìkò tọ́lọ́ ń bù kalẹ̀ fún yóò fi pé òun náà ní pé kó ṣe háìdọ̀ mẹ́ta lọ́ba wà fún ẹ tí ṣe háìdì lọ́ba jẹ́ pé ẹ tó ti dáka kó bí háìdì ni kó lo oṣù mẹ́ta ní ilé ọkọ rẹ̀ àwọn màlìkí yàtọ̀ mí àyà Kùránì tí a fi kẹ̀lé lórí tí wọ́n sọ pé dandan ni kó bí ọmọ fún ọmọ ìlọ́yìn láì gba owó kankan òun náà ni àyà tó wà nù Suratul Baqara àyà two hundred and thirty three Kùránì chapter two verse two hundred and thirty three tọ́lọ́ọ̀bá àlekè ọlá sọ yìí pé wàlíwálìdáàtú yurdi'na awladahunna hawlayni kamilayn liman arada an yutimma ar-rida'a àwọn obìnrin tí wọ́n bí ọmọ kí wọ́n máa fún àwọn ọmọ wọn ní ọyàn fún ọdún méjì tí ó pé pérépéré fún ẹni tó bá wù láti pé kí fífún ọmọ lọ́yàn yẹn kó pé tó bá dá dúró síwájú kọ́dún méjì ò tó pé kò séwọ̀ mẹ́ ìtàwọn ọ̀jọ̀gbọ́n náà àwọn onímọ̀ sọ òun náà nìyí pé tá a bá ti bímọ kalẹ̀ ńtọ́ dáa jù òun náà nìyí pé kó mu ọmú màmá rẹ̀. tike kì bá ti rí pé nǹkan tí ọ̀dà ọ̀nbẹ níbi ọmú yẹn tí kòkòrò bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn dókítà ní mọ̀ fún ọmọ yìí ní ọmú yìí mu ajẹ́ pé kó mu ọmú ẹlòmíì tọ́jẹ́ èèyàn ọ̀dáàjú kó mu ọmú ẹranko lọ ṣùgbọ́n ní ọ̀nà tó wá rọrùn ìgbà náà ni ó wá máa mu ọmú ẹranko kó sì mu ọmú ọbẹ̀ kọ́ yàtọ̀ torí oríṣiríṣi nǹkan mèremère tí ọlọ́run bá ti sára ọmú omi tó ń jáde ní ọyàn nínú ìtọ́ nínú òróró ara òun náà ní ti ń jáde yẹn láti bí ọyàn obìnrin oúnjẹ tọmọ nídìí lásìkò tí ó kéré ọwà ń bẹ omi tó ní bùkátà sí ọwà ń bẹ mínírààtì oríṣiríṣi tó ní bùkátà sí ọwà lára omi ọyàn yẹn torí ẹ̀ ọba àlejò ọsọ yìí pé káwọn obìnrin tí wọ́n máa fún ọmọ ní ọyàn fódìdí ọdún méjì ọmọ tí ó bá ṣàǹfààní tí ó ráyè mú ọyàn ó ṣe é ṣe kó ní ìlàpá níbi ìgbọ́ràn rẹ̀ ó ṣe é ṣe kó ní ìlàpá níbi ìrìnà rẹ̀ ó ṣe é ṣe kó ní ìlàpá níbi làákàyè rẹ̀ ṣùgbọ́n obìnrin tó bá farabalẹ̀ tó bá fún ọmọ ní ọyàn tó gbìyànjú lórí àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ ìrànlọ́wọ́ lórí àwọn nǹkan tí a yi yìí nípa làákà yìí ni ojú ìrìnà ni àti etí etu ni ọlọ́run bá àdìsẹ́ ọlọ́fẹ́ yìí pé ẹni tí wọ́n bá bímọ fún tọ́jú ọkọ ìjẹ́ ẹ̀mú àwọn obìnrin ò ní ọjọ́ ọ̀ràn yẹn lé lórí nígbà táwọn sẹ̀rí àwọn máa kọ àwọn oníṣẹ̀rí àgbà wọn máa kọ ìsọ̀rí ìsọ̀rí àwọn èèyàn lọ́jọ́ náwó lé wọn lórí àwọn márùn náà ni ìyàwó èèyàn bàbá èèyàn màmá èèyàn ọmọ lọ́kùnrin ọmọ lóbìnrin àwọn tó bá ti yàtọ̀ sí àwọn mẹ́rààrún yìí èèyàn ń gbìyànjú lórí ẹ̀ ó ti fẹ́ ládá ó ṣe ń tà pé ní mustahabu nafila ni iṣẹ́ àti bọ̀rẹ̀ ní í ṣe ṣùgbọ́n àwọn èèyàn wọ̀nyí túláàsì nìkan náà lé wọn lórí tí ọba náwó lórí ọmọ ọkùnrin àbóbìnrin táwọn ọba ní ọrọ̀ fúnra ara wọn ni tí òun sí ìbàlágà àbí ọmọbìnrin tó ti bàlágà tí yóò sí ìsìn lọ ọkọ rẹ̀ túláàsì lórí ó túmọ̀ sí pé wà ń bẹ̀ tọ́ba ti kó rógún jẹ tó o rẹ̀ o lè má nà lórí pé nu ogún yẹn ló ti ná lé lórí tọ́ba ti òbí ẹni bàbá iṣẹ́ yẹn bá mú lọ́dọ̀ wọn mustahabu ni iṣẹ́ àti ni kì í yẹn mọ́ ṣùgbọ́n iṣẹ́ ọ̀bá lówó lọ túláàsì ni èèyàn gbọ́dọ̀ máa náwó lé lórí ṣùgbọ́n ìyàwó èèyàn gẹ́gẹ́ títẹ̀rí ó lówó lọ́wọ́ kò lówó lọ́wọ́ kọ́kọ́ rẹ̀ náwó lé lórí tọ́ba á jẹ́ kó lówó lọ́wọ́ ìwọ náà lọ́yọ́ ń bẹ̀ ṣùgbọ́n kọ́ wa máa tú láti èrè lórí àdúgbò oníkẹ́jọ́ máa pín in gbọ̀jẹ́ tó ń gba bíṣẹ́ lọ ìwọ náà ń gba bíṣẹ́ lọ o sì mọ sálárì rẹ̀ bọ́yá sálárì ẹ̀ gan tó ju tiẹ̀ lọ àbòsí ló ń ṣeun tọ́ọ̀bá tú ọkọ ìyàwó ṣe ìyàwó lẹ̀ tọ́ọ̀bá tú ọkọ ìyàwó ṣe múyàwó rẹ̀ sọ́wọ́ tọ́ọ̀bá rọ̀ tọ́ọ̀bá ràn ọ́ lọ́wọ́ dáadáa fi kún dáadáa ni iná lóbìnrin náà ò sòfin ilé ọkọ gbé ṣùgbọ́n kọ́ wá làálẹ̀ lórí pé túláàsì ni òun náà kú mọ̀ pé o sì ń gẹ́gẹ́ ń ta kò sówó o sì lówó lọ àbòsí ni tó ń ṣẹ̀wò ọlọ́mọba àlejò aláṣọ yìí pé wàhálà lìmọ̀ òdòdó láhù rizquhunna wa kiswatuhunna bil ma'ruf ọkọ túláàsì ni kọ́ náwó lórí obìnrin bẹ́ẹ̀ náà ni ntí ọ̀jẹ̀ ntí ó àti nǹkan ẹ̀wọ́ rẹ̀ ntí ó wọ̀ lásọ ọkùnrin lọ́gbọ́dọ̀ máa rà á fún un bílí màrú lọ́nà tó gbàdá káṣe tó ní ṣẹlẹ̀ tí ò sì ní sí àṣejù ṣùgbọ́n tó bá ti ní tó tó nípa àwọn nǹkan wọ̀nyí èyí tó bá jẹ́ èlé ó lè máa ṣèyún látara owó rẹ̀ ṣùgbọ́n nínú dúkìá tọkọ nínú owó tọkọ ọ̀nà èyí tí ọgbẹ́ni ró tọ́jà pé ó tó fúrú ẹ̀ láti máa jẹ láti máa mu àti láti máa wọ̀ tí èèyàn bá ti ṣènáwó lórí ìyún èèyàn ti ṣe ìwọ ọlọ́run èyí tó bá lé lórí ẹ̀ èèyàn fi ṣe dáadáa ni gẹ́gẹ́ lọ́ba ṣe sọ ní àyè ní ìpínlẹ̀ Allah ya'muru bil adli wal ihsani wa ita'i dhil qurba ọlọ́run pa yín láti pé ojúṣe yín ẹ̀ gbọ́dọ̀ mọ́ ṣe tẹ́ bá tún wá ṣe èlé lórí ojúṣe yẹn ọlọ́run tún ní kò ṣe wọ̀ ń bẹ́ẹ̀ àlejò ọláyíké la tukallafu nafsun àlàbò ẹ̀mí kan lọ́rùn àfi tó bá ní ìkápá o o lè sọ wípé owó fún lónìí òòrùn owó tó nǹkan kóbìnrin náà mọ retí lọ́dọ̀ rẹ àfi tó bá ìfésì rẹ mu kèé wá ṣe pé kí wọ́n jẹun kó o fi òun sínú ebi àbí kí wọ́n máa jẹ iyán kọ́ ọ lọ ra gàrí wá fóun pé kọ́ wàá mu kọ́ wàá mu láàárọ̀ kọ́ wàá mu lọ́sàn kó tó fi sùn lálẹ́ àbòsí ni tó ń ṣe yìí bọ́lọ̀ ń bá ṣe ṣe ìrọ̀rọ̀ fún ọ bẹ́ẹ̀ náà ni kò ṣe ṣe ìgbàyè fún ìyàwó rẹ àtàwọn fámìlì rẹ yòókù látòjọ rọwà àlídà tó ń bí wàlá bí ha ọlọ́ni àgbọ̀dọ̀ kó ìnira bá màmá nítorí ọmọ rẹ o ọ̀rọ̀ tó ń bọ̀ lórí yẹn ẹlòmíì òye ọba ọmọ sọ́wọ́ yóò lé ìyá dáadáa ọmọ tó sì wà lábẹ́ ẹ̀kọ́ bẹ níbi ìtọ́jú ìyá tó kéré yọ wá rò pé nǹkan rẹ lòún ṣe sínú ọ̀rẹ́ ọmọ àdògbò ti gbọmọ kúrò lọ́wọ́ ẹ̀ òdi lé lọ lórí ìwà burúkú ti ń wù tí bá wù wà burúkú ìwà burúkú sísan lẹ́sàn kíkọ́lẹ̀ ọ̀tọ̀ níyùn ọ̀jẹ̀bi lórí yùn ṣùgbọ́n àníbi wasala lọ àlè wasala yìí pé ẹ ń bá sòǹpìyà láàrin ọmọ àtìyá rẹ̀ ọlọ́run sòǹpìyà láàrin òun náà àtàwọn olólùfẹ́ rẹ̀ tó dájú ìyá wọn àfikọ́ ọwọ́ náà bò ní ó fi jẹ́ pé yọ ọ̀bọ̀ tọ́jú ọmọ tí ó wà pẹ̀lú ẹ̀ gẹ̀ẹ́bí tá à ń bọ̀ wá sọ insha Allah ta'ala àfikọ́ bá jẹ́ pé kò fọ́ nífàyè láti tọ́jú ẹ̀ ní Islam lòkù bìkọ́ mọ́ ó ti fa ẹ̀sìn dà àfikọ́ mọ́ ti àgbèrè àfikọ́ mọ́ wù àti ọ̀dà kọ́ mọ́ mutí kọ́ mọ́ àkóràn ọmọ rẹ kò sí ní ẹ̀sìn gbà yẹn. ọlọ́wọ́ bá sọ yí pé a gbọ́dọ̀ kónira bá ìyá nípasẹ̀ ọmọ rẹ o. bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ bẹ́ẹ̀ náà ni ọkọ a gbọ́dọ̀ kó nira bóun náà pẹ̀lú ọmọ ẹ̀ obìnrin ni gbé ọmọ ni yọba gbé ká lọ bàbá ò ní fojú kan nígbà bá tó lé ọkọ lọ wọn tó àwọn pé ta ni bàbá rẹ̀ sáàtò ìjì yọtẹ máa wá bàbá gbogbo àsìkò yẹn obìnrin yẹn wà nù bínú a kó ìnira bá ọmọ kàlàfi pọ́nìtì ẹ̀ ọlọ́wọ́n bá àlekè ọlá ní sọfọ́nù Qur'an wàhálà lè wá àrètí mi tèlò dáàlẹ́ ẹ̀ ń bá jogún ẹ̀ ń bá jogún irú yàn náà náà ojúṣe tiẹ̀ náà o ìwọ lọ́wọ́ à ń kó bàbá ti kú ọ gbọ́dọ̀ fi nira kan ìyá o lórí ọmọ rẹ̀ nítorí kí bàbá ó ṣe ipò rẹ̀ náà ni ìwọ náà dùn sí ọlọ́run bá sọ pé fàyín aráàdá fisalan an taradin minhuma wa tashawurin fala junaha alayhima tọ́ba ṣe wípé afẹ́ já àwọn òbí wọ́n fẹ́ já ọmọ lọ́yàn tí ẹ sì ti yọnu sí àsìkò tí ẹ fẹ́ já ọmọ lọ́yàn yẹn tí ẹ sì ti ọjọ́ jíròrò lórí ẹ̀ pé òtítọ́ já lọ́yàn kò sí bẹ́ẹ̀. ọlọ́wọ́ bá wa sọ pé wa in aradtum an tastardi'u awladakum fala junaha alaykum in sallamtum ma ataytum bil ma'ruf tọ́ba ṣe wípé òfin àṣẹlẹ̀ láàrin ọkọ àti aya kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ nítorí pé ọkọ ra wọn lẹ̀ ọkọ wa ní bùkátà ti pé ìwọ obìnrin yìí bá ń fún ọmọ ìlọ́yàn náà àsìkò tó wà yìí ó ní ìdí ọyàn màmá rẹ̀ kára rẹ̀ ó lókun kó lè dàgbà débi kan kó tó di pé yọọ wá jẹun ká tó pé oúnjẹ lásán ni ọmọ jẹ ọlọ́ọ̀bá bá fẹ́ bẹ́ẹ̀ kò sí ìwọ ṣùgbọ́n àyà mi ní ẹ wọn lówó ọ̀yà wọn wọn ní owó ọ̀yà wọn so nínú súrátù ní àyà kẹfà ọlọ́ọ̀bá sọ pé tí bá owó ọ̀yà wọn ẹ fún wọn owó ọ̀yà yẹn ìsọ̀rí mẹ́ta ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ọ̀yàn tí ọmọ ń mu tí wọ́n bá fún dàálẹ̀ àgbọ́dọ̀ pa afẹ́ rà torí oríkèé ara ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni ṣùgbọ́n nítorí wípé kò sí option míì ju pé kó fún ọmọ ń lọ láwọn àsìkò yẹn táà ní mọ iye kọ́ọ̀pù mélòó ló mu congo mélòó ló mu a máa wá fún lówó tóun ó fi máa ara rẹ̀ láti máa jẹ oúnjẹ kọ́dà lè máa yọ ìnáwó kan ìnáwó ẹlẹ́ẹ̀kejì kìí ṣe ọ̀yàn nìkan lọ́mọ ní bùkátà sí yóò máa gbà nínú àsìkò rẹ̀ yóò ní bùkátà ti kọ́ fọṣọ rẹ̀ yóò ní bùkátà ti kọ́ máa nù lóúnjẹ tó bá tó gbogbo ìnáwó òyìn náà máa yóò mọ fún ìyàwó ẹlẹ́ẹ̀kẹta nù sọ̀rí ìnáwó yẹn òní wípé tọmọ bá ní ìdí owó kan pàtó láti ra oúnjẹ ni láti ra aṣọ ni láti ra oògùn ni orí ọkọ lọ́wà kì í túmọ̀ sí pé obe tí ọba tí lábẹ́ ẹni tó bá ń bá ní tọ́jú ọmọ ìnáwó mẹ́ta gbogbo àwọn nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ máa ṣe fún ìnáwó tó ń lẹ́tọ̀ọ́ sí pẹ̀lú pé kọ́ máa jẹ́ ń jẹ gidi nítorí pọ́ńpọ́n ọmọ yàtọ̀ sí ìfọmọlọ́yàn ìgbà àsìkò rẹ̀ ń pa títọ́jú ọmọ tí ò sì lè rọrùn fọkùnrin kó dúró ńlé kọ́jẹ́ kó ní ọwọ́ ẹ̀mọ́ láàárọ̀ ni ó fi aṣọ sí lára bọ́bá yàgbé ní ọlọ́ba dànù ní ọ̀tá àbà fún kó ṣe yùn láàárọ̀ kó tún ṣe lọ́sàn kó tún ṣe lálẹ́ jẹ́gbẹ́ ọ̀rọ̀ fọkùnrin ọlọ́run ọ̀dá wa fún yẹn àwọn ah, kò ṣe ìwé kan da ṣe ìwé orí rẹ̀ ti dàrú iṣẹ́ òde nìyẹn àmọ́ afúnlówó yẹn lórí yẹn náà bẹ́ẹ̀ náà sì ni ntọ́mọ bá sí tọ́jẹ́ àmọ́ fún ní ìnáwó yẹn ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi wa الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأثر اكتفى أما بعد فأيها المستمعون الكرام فأيها الأحباء والأعزاء فتتمة لما تقدم فقال العلماء أما المرأة التي قد خرجت عن قيد الزوجية أو المطلق طلاقا بارنا فلا يجب عليها الإرضاع باتفاق العلماء بقوله تعالى في شأن المطلقات صلاة بائنة فإن أرضعن لكم فأتوهن فأتوهن أجورهن والحكم الآخامل ثبوت حق حضانة الطفل بالأم أو النساء من أسرتها كالجدة والأخت أدوكم اسم الله الله بأتي أبطتي أتريكاتي جفان نبي محمد صلى الله عليه وسلم àti ọlọ́ọ̀bá tí ó kẹ tí ó gẹ̀ àti àwọn ará àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo èyí wù tó Islam tí ó fi jọ gbèdè kọ́nà jẹ́ kí a jọ wà nínú wọn. gẹ́gẹ́ bí lọ wípé ọkọ ni ọmọ lọ́yàn ṣùgbọ́n kọ́kọ́ náà mọ̀ pé ni fún ọmọ ti ojúṣe òun tíṣẹ̀rí àgbékalẹ̀ obìnrin ọkọ kì í ṣe ní ìpanupọ̀ àwọn onímọ̀ tàbá wá bẹ̀ẹ́ lọ́wọ́ ìpè kọ́ máa bá a tọ́jú ọmọ àti ṣàlàyé ìnáwó tí a máa fún wa torí pé ọlọ́wọ́ àlejò ọlá lọ sọ wípé fain arúgbó ànẹ́lákò táwọn obìnrin yìí kí wọ́n bá ń bá yín fún ọmọ lọ́yàn fàtú hunna ojú ra hunna ẹ máa fún wọn ní owó ọ̀yà wọn kí túmọ̀ sí pé tọ́ba ṣe pé abẹ́ wa wọ́n wà wọn ò nídìí owó ọ̀yà tí wọn ò bá sí lábẹ́ wa náà ni wọ́n nídìí owó ọ̀yà káwá ṣàkíyèsí láàrin yìí nítorí ṣẹlẹ̀ nínú àwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ń fún ọmọ wọn lọ́yàn ọ̀fẹ́ ẹ̀ má ti obìnrin kan tí ó bímọ tí ò ní gbìyànjú pé kún òun fọmọ òun lọ́yàn nínú àwùjọ yìí báwọn ti wá ń ṣe ojúṣe tí wọ́n yẹn ǹjẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin náà ti ń ṣe ojúṣe wa fún wọn obìnrin tó bá wà ní abẹ́ wa tó bá ti yí pé owó oúnjẹ tá à ń fún síwájú kó tó bímọ one thousand ní jíjẹ mímu rẹ̀ ńgbà tó bá bímọ tán tí bá ń fọmọ lọ́yàn owó oúnjẹ yẹn gbọ́dọ̀ lékún nítorí ètò dáa jù nínú oúnjẹ tí ń jẹ síkùn ńlọ́ndì omi ọyàn tọmọ máa ń mu lára rẹ̀ ẹ̀ẹ́rì obìnrin mi inú àwùjọ tí ó máa fún ọmọ lọ́yàn yóò wá rò ẹ̀hẹ̀hẹ̀ gbogbo èjìká rẹ̀ ní ọ̀yọ̀kòtò nítorí pọ́ńpọ́n ọmọ lọ́yàn lọ́wọ́. tó bá ti fọmọ lọ́yàn tán tó bá tún bẹ̀rẹ̀ láìpù rẹ̀ ara rẹ̀ ó tún bọ́ fún padà ó túmọ̀ sí pé láwọn àsìkò yẹn ọkọ rẹ̀ kò gbìyànjú láti máa sojúṣe rẹ̀ yóò sì ṣẹ́jú eléyìí níwájú ọlọ́run àfi tó bá bẹ̀ tó wà ìyọnu rẹ̀ lókù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin gan wọ́n ti useless ara wọn ní àwùjọ yìí ẹlòmíì gbọ́mọ lọ́wọ́ tí ò ní baba abó ní baba tí baba rẹ̀ ní baba tẹ̀lé àbaba tìǹyà ni ntí ọwá iná ẹ̀ lórí òun ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ẹ ń bá ń wa jẹ́ wípé yóò tún wá máa gbẹ̀sẹ̀ àdìpèlé lórí ẹ̀ṣẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú lórí wípé nígbà tí obìnrin bá jẹ́ wa ká ṣe àlékún nínú tí ń jẹ nípa ìdájọ́ ẹlẹ́ẹ̀karùn-ún tíṣẹ̀rí àtúntọ́ òun náà ní wípé ìtọ́jú ọmọ ọ̀dọ̀ obìnrin ló wà àti sọ wípé fífún ọmọ lọ́yàn ọ̀tọ̀ ìtọ́jú rẹ̀ náà ó mú yàn lọ́wọ́ ni ó ti dá lẹ́nu ọ̀yàn ni ìtọ́jú rẹ̀ ń kékeré ọwọ́ ìyàwó ló wà ọwọ́ obìnrin ló wà oní ọ̀tọ́jú rẹ̀ nípa fífọṣọ rẹ̀ ni nípa ẹ kọ́mọ kọ́mọ kọ́ ayọ̀ aṣọ rẹ̀ ni kó fún lóúnjẹ ni kó pèsè oúnjẹ fún ni ibi tí ó tó ni ojúṣe obìnrin ni ṣùgbọ́n tí ọba wa sí lábẹ́ èèyàn òun náà ló sì lẹ́tọ̀ yẹn ló fúgbà tí ọba ti lọ́kọ mi bí sẹ́rí àtìmúwá nìyẹn ìdájọ́ Ànábì sallallahu alaihi wasallam nìyẹn obìnrin tó kù lábẹ́ wa tá a ti kọ́lẹ̀ nítorí ìdí kan àbẹ́kejì àfẹ́ ká kọ́ bí lẹ́nu sẹ́rí àfọwọ́ ti fẹ́lẹ̀ náà òun ni ó gbé ọmọ sọ́dọ̀ ni ó sì máa tọ́jú ẹ̀ àwọn ọ̀lọ́ ọmọ bẹ̀wò àlọ́ ọmọ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ṣùgbọ́n tó bá ti lè lọ́kọ mi kò ìyún ò sínú ẹ̀tọ́ rẹ̀ mọ́ pèsè pé yọ̀wá gbé ọmọ lọ sọ́dọ̀ ọkọ mi kò bá tẹ̀lé àmúbá yẹn ta ló wá lẹ́tọ̀ọ́ sí lẹ́yìn tiẹ̀ ẹ̀ńtọ́ lẹ́tọ̀ọ́ sínú fámìlì ẹ̀ náà ni tí màmá rẹ̀ bá wà kó gba ọmọ tó bá jẹ́ pé ó lẹ́gbọ̀n àbọ̀lábùrù tó jẹ́ obìnrin wọ́n lè gba ọmọ tí wọ́n mọ tọ́jú ẹ̀ àwọn wọn mọ bí wọn ṣe máa ń tọ́jú ara wọn àwọn wọn mọ àgbo tí wọn máa fi wẹra wọn lè tọ́ bá ti tẹ̀lé àmọ́ àwọn ọkàn máa ṣe ìnáwó ṣùgbọ́n tó bá di wípé ẹwu ọ̀tún ẹwu òsì gbogbo àárín wọn ọ̀dà rárá ntí ọba Islam mu ni wọ́n ṣe ń bẹ̀ abẹ́ ń tá a ní kó tọ́jú ọmọ tá a gbọ́mọ fún tá a tún wá lọ bẹ̀lẹ́ ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta tọmọ rìn dé káàkiri tí kàn gbowó lásán alẹ́ sọ ká wá gba ọmọ yẹn ká gbé lọ sí ọ̀dọ̀ fámìlì wa yálà ìyàwó wa mí ni o yálà màmá wa ni o yálà àti wa ni gẹ́gẹ́ bí Islam ṣe tó kalẹ̀ nìyẹn kọ́lọ̀ nǹkan máa fún wa lọ́wọ́ ṣùgbọ́n ní àwùjọ yìí àwọn èèyàn wọn ò fi tẹ̀lé àti agbára ní kálukú máa ń lò ẹ ń bá kọ́ ọ̀hìn ọmọ ní ọmọ gbọ́mọ lọ tọ́ba ti pé babalọ́kọ́ ọ̀hìn ọmọ lọ́mọ ń dùn yọ ọkàn gbé lọ ni kò ní jẹ́ ìyàwó yìí ó sì rò pé nǹkan rẹ̀ lòún ṣe yóò jẹjọ rẹ̀ wájú ọlọ́run tọ́ba ṣe pé ìyá lọ́kọ́kọ́ hi ọmọ ni yóò gbé ọmọ lọ òní wọ́ọ̀lì pẹ̀lú bàbá àbúrò ní bàbá ọkọ̀ ọmọ fún ránṣẹ́ láì ṣe kórí ọmọ ìkíní kejì àti ètò nínú àwùjọ kọ̀ dáa ká padà sọ́dọ̀ ọlọ́run ká padà sínú tírà ọlọ́run ká padà sínú súnà nàbí wa sallallahu alaihi wa sallam òun náà ni yóò jẹ́ kí ayé wa kọ́ máa tòrò ìwọ̀nba tí a gbọ́ ìkọ́lọ̀ jẹ́ pé wúlò fún wa wọ́n la sọ̀rọ̀ láàánú rẹ̀. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قوموا إلى صلاتكم يرحمكم الله